DJ consequence featuring Olamide wọ́n wá díẹ̀ assignment assignment gan ni o torí pé kí ni àwọn míì kan láìkọ́ máa ṣe assignment dáadáa What you know? Olamide náà ló ṣì on point lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá ń Mary see Jesus See Mary see Jesus orin tọ́pọ̀ sùkàn ni láti wọ Olamide Bado Bado Snare International a ṣì ń tẹ̀síwájú yìí ni o sí Mary sí Jesus ẹ̀ mo rò pé gbádùn ẹ̀ dáadáa èyí tó pọ́n wá sùkàn you wanna know it on my playlist òun gangan ni hmm. tẹ bá ń gbọ́ nípa base one base one ó jáde sáà máa pẹ̀lú orin yìí showcase kí gan ló ń showcase kí gangan ló ń showcase ẹ ká lọ gbọ́ orin tí a bá padà dé orin kan bọ̀ tá a máa fi tẹ́ǹdì à ń bọ̀. mo lérò pé gbádùn orin yẹn criteria kí gan ni criteria yẹn bẹ́ẹ̀ ni ọlámídé bèrè lọ́wọ́ yín ìwọ bọ̀bọ̀ tó ti ń tòsí gẹ̀rẹ́ tí gẹ̀rẹ́ ò fẹ́ gbà sọ criteria a sì tẹ̀síwájú ohun tó pọ́n wá sùkàn ògbọ̀ngàn ni adékúnlé gold gold things àti mọ̀ pé gold gold gold gold wọ́n tayọ síta gbangba pẹ̀lú orin yìí wọ́n sọ̀rọ̀ nípa fame bẹ́ẹ̀ ni ní táwọn ti là kọjá nǹkan táwọn ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn ò lè ṣe mọ́ in fact ilé mọ́mì wọn gan ó fẹ́ máa ṣe bákan bákan fún wọn torí pé kí àwọn ti wà ní inú fame ẹ jẹ́ kí n já yín sórí yẹn. Hmm. sometimes my baby tends to feel like home orin yẹn dùn gan torí pé kí in fact wọ́n express ara wọn ni ẹ ká lọ gbọ́ orin fame That's ọwọ́ Adékúnlé Gold à ń bọ̀ ó you know.